fún àǹfààní ìwọ tó o bá wà nínú bondage tó jẹ́ sí wípé kò sí ní tó o dáwọ́lé òkè láṣeyọrí bó o bá débì kan láàárọ̀ bí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ láàárọ̀ wọ́n padà kórìíra ẹ lálẹ́ gbogbo ibi tó yẹ kí wo ti ráàánú gbà ó máa ń difficult fún ẹ ìwọ ló ní àṣírí tí mo fẹ́ yọ̀ǹda yìí perfume seven power ni mo mú lọ́wọ́ yìí wọ́n á máa pè ní seven seven spiritual perfume ni o kì í ṣe ordinary perfume níwọ̀ tó o bá mọ̀ ọ́ sọ́rí ní tí mo dẹ̀ fẹ́ yọ̀ǹda fún ilé ni wàláhì ètò àdúrà ni ṣùgbọ́n wọ́n tọ́ ọba láǹfààní àti ṣé bí mo ti fẹ́ kó o ṣe yìí bó o ní bọ́ nínú òde ayé tó wà ẹ̀rọ ní bẹ́ńbẹ́ ọlọ́run ọba ò kọ ìgbìyànjú bí ọba ti lòdì sófin rẹ̀ ọlọ́run ni man jahada fina lanahdiyannahu sublana gbogbo ẹni ọ̀nà bá dàrú mọ́ lọ́wọ́ tó bá ṣàdúrà tó ṣe gbìyànjú àwọn ọlọ́run fọ̀nà mọ́ ọ̀nà lọ́ dàrú mọ́wọ́ náà lọ́wọ́ ló ṣe láṣeyọrí kò bá dákú gbìyànjú tí mo fẹ́ yọ̀ǹda yìí lọ́ọ̀lì ẹ̀ ra perfume seven power oní one thousand naira àbó ní one five àbó ní two thousand naira bí wọ́n ti ń ta náà nìyẹn bọ́ ọ bá ti rà á sórí wọ́n tó ọ bá wà níbi tó ti lè rí ewé méjèèjì tí mo fẹ́ dárúkọ yìí gbìyànjú kó wá ìwọ tó bá sì wà níbi tó o ti lè rí ewé méjèèjì yìí wọ́n má wulẹ̀ wá ewé kàn sí àdúrà yìí sí bí mo ti fẹ́ kó o ṣe sórí wọ́n tó bá lè rí ewé méjèèjì yìí síwájú kó o tó ṣe àdúrà sí ewé alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní ewé àbámọ̀dá ewé àbámọ̀dá wàá wá mú ewé yẹn wàá jù sínú pẹ̀fún ewé ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní ewé àjẹ́òbàlé òun lélẹ̀ ewé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní ewé àjẹ́òbàlé wọn náà gbogbo kan tí wọ́n pè wọ́n ní àjẹ́òbàlé wàláhì bí wọn náà bá lò bí mo ti fẹ́ kó o lóye àjẹ́ kan ò ní ẹ fi ṣe kankan mọ́ bí wọ́n bá sọ pé àwọn fẹ́ ṣe ẹ́ láburú wọn kà gbáko lọ́dọ̀ ọlọ́run ewé àjẹ́òbàlé wá wá ẹyọ kan tiẹ̀ náà wá wá jù sínú pẹ̀fún yẹn bọ́ bá ti jù sínú ẹ̀ wá sí pẹ̀fún yẹn sílẹ̀ kọ́ wá ṣe àdúrà yìí sí fún odidi ọjọ́ méje ìwọ tó o bá sì láǹfààní àti rí ewé yìí má dààmú ara ẹ ìwọ kan gbéra pẹ fún mi yẹ kọ́ dẹ̀ sàdúrà yìí sí fọjọ́ méje kí làdúrà náà wà bá tìlú máa yá màlúù wà bá tìlú máa yá màlúù wà bá tìlú máa yá màlúù wà wá sí one hundred and eleven lójoojúmọ́ fọjọ́ méje bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ keje bẹ̀rẹ̀ sí ní máa ta pẹ̀ fún mi yìí sínú omi tí wàá máa fi wẹ̀ láàárọ̀ àbí lálẹ́ láàárọ̀ àbí ní alẹ́ tó bá wù ẹ́ o lè fi sanra nù tó bá wù ẹ́ o lè lo kẹ̀kẹ́ kó o fi wẹ̀ kó o gbó gbogbo ara ẹ̀ nù dáadáa bi'idhnillahi ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá bá lò bí mo ti ṣàlàyé ẹ̀ fún èyí gbogbo ìdè tó wà lára rẹ ọlọ́run bẹ̀rẹ̀ sí ni máa já ìdè náà kúrò gbogbo tí ó jẹ́ kí wọn náà láṣeyọrí òpin dé bá nìyẹn bá mi láìkì fídíò yìí kọ́ bá mi ṣí ẹ̀rẹ̀ kẹ́lómi ọjà àǹfààní ẹ̀ má gbàgbé kì í ṣe dandan ni kọ́ wá ìwé yìí ṣùgbọ́n wọ́n tó o bá lè rí ọ́ dáa púpọ̀ kọ́ wa kó o sì lò